adúpẹ́ fún ọlọ́run ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí àwa jẹ́ mùsùlùmí lásán a tún wá dá ojúṣe wa sí ẹ̀sìn mọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí irú ìjókòó báyìí kò kàn kó jí láàárọ̀ kó kírun kó lọ bí iṣẹ́ kó dé kò sí nǹkan kan tó kàn ń pa ọ̀rọ̀ ẹ̀sìn tí bá ti kírun táwọn ẹ̀ bá sì dé kó gbá àwẹ̀ nìkan sí wa ní mùsùlùmí tó ní kí á ní àkọlé kan gba ẹ̀sìn òun ni a fún ìkíọ́nà ìkíọ́nà ìkíọ́nà bá anabi wa Muhammad anabi tí ó wáyé tó wá tún ayé ṣe tí ó yọ ayé kúrò níbi òkùnkùn àìmọ̀kan lọ síbi ìmọ́lẹ̀ ìmọ̀ ìkẹ́nà kó lórí àwọn aráalé rẹ̀ àwọn sàábì rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rìn ní ojú ọ̀nà tí anabi lálẹ́ tí ó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn ìgbà náà gbogbo àwọn àfa àti wọn kọ́ wa ń kí ọlọ́run bá ti dáadáa fún wa àwọn tí wọ́n ti kọ́ ọlọ́run bá ní foríjì wọn àwọn tí wọ́n bẹ láàyè wọn ọlọ́run ní wọ́n tún àyè náà ṣe àwọn tí wọ́n bẹ láàyè ọlọ́run ní sórí ayé fún wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. tọ́pìkì tiẹ̀ fún mi al-jama'atul islamiyya ma laha wa àǹfààní wo ni ń bẹ níbi ìjàmá àwọn mùsùlùmí tí ó pé onírànwọ́n ní ìsìn àwọn aburú wo ni ń bẹ ń bẹ ṣùgbọ́n ibi tí màá ti bẹ̀rẹ̀ ni wípé ǹjẹ́ jama'atul muslimin tún wà ní ìsìn táàgbọ̀n gbà wípé àwọn jama'a yìí àwọn ni jama'a mùsùlùmí lórí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam bí ó ti làálẹ̀ kọ́ ìdàkan tí àwọn àfáà tí wọ́n tó wọ́n ní ó lè mọ̀ bí darura min din al-islami anna al-asla annahu la dina illa bi jama'at wala jama'ata illa bi imama wala imamata illa bi sam'i wa ta'a wọ́n ní wọ́n mọ̀ nínú ẹ̀sìn tí yóò sọ wípé wàhálà láti ká tó mà gbogbo làákà èèyàn ló mà wípé anáwó là dínà ìlà àdìjàmá kò sí ti ń jẹ́ ẹ̀sìn àyàfi kárí àwọn jàmá tí wọ́n máa ṣe ẹ̀sìn yìí wàlà jàmá àtà ìlà àbí ìmáàmà kò sì sí tuntun jẹ́ jàmá yìí àyàfi kárí aṣáájú aṣáájú àfi kárí wàlá ìmáàmàta ìlà bisamọ ìwà tọ́à kò sì sí ti ń jẹ́ wípé aṣáájú ni àti kí a ní ká gbọ́ràn sílẹ̀ nù ká sì tẹ̀lé àríwú náà ẹ̀yẹ wò kọ́ ìdà oníbo ló wà lágbàáyé máa ń sìn nígbà tí wọ́n ti ṣe ìsikọ́ọ̀tù dáwọ́látò Usmaniya dáwọ́látò Islamiyya tí ó gbẹ̀yìn nù dáwọ́látò Usmaniya tí tọ́kì nígbà tí wọ́n ti ṣe ìsikọ́ọ̀tù rẹ̀ níbo ni dáwọ́látò ìsìlámíyà wà kò sí nígbà tí wọ́n ti gbàjọba lọ́wọ́ wọn tí wọ́n ti wójọba wọn níbo ni dáwọ́látò ìsìlámíyà wà kò sí má ìgbà yẹn ni àwọn jamaa ti wá dìde ìgbà yẹn ni àwọn jamaa ti dìde wípé bí ńgbà òsì dáwọ́látò ìsìlámíyà máa yẹ àwọn tí ẹ wá sí àwọn ìbò amúnisìn àwọn ti gba luwa yìí àwọn ni wọ́n ń ṣèjọba luwa sáwọn adákẹ́ni àníṣọkọ̀tàn pa ìsìlámù àwọn tí ẹ jẹ́ mùsùlùmí wò dẹ́kọ̀ àwọn tó jẹ́ wípé wọ́n ti gba làákàyè ìsìlámù lára wọn wọ́n ti fi ti wọn bọnú ọpọlọ wọn àwọn ni wọ́n ń gbé dẹ́kọ̀ sáwọn mùsùlùmí sáwọn adákẹ́ ìgbà yẹn ni àwọn jamaat islamiya ìgbà yẹn ni wọ́n dìde ẹ̀sìn kò sí dawudat islamiya tá a lè sọ pé dawudat islamiya lórí ilẹ̀ lórí bí ànábì ti gbẹ kò sí mọ́ àwọn táwọn sọ pé wọ́n súnmọ́ bẹ́ẹ̀ àwọn jẹ́ ń bẹ ní irú Saudi wọn àwọn sọ pé àwọn ń lo òfin ẹ̀sìn. àwọn ń sọ pé àwọn ń lo òfin ẹ̀sìn tó lè jẹ́ wípé òfin ẹ̀sìn yìí wọn ò rí lò pé níbo ni ká ti bẹ̀rẹ̀ níbi ìmáàmù ìmáàmù tí wọ́n wí tí wọ́n sọ pé láàjà máa ìlà àbí ìmáàmù kò sí ní jẹ́jẹ́ mọ́ àyàfikárì ìmáàmù ẹni tí ó jò lórí dáwùlátù islamiyà ibo ni ó ti wá táàfù mọ̀ pé lóòótọ́ àwọn yìí òfin ẹ̀sìn ni wọ́n ń lò lóòótọ́ anabi wa muhammad sallam nígbà tí ó bọ́ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ẹ̀rí pé àwọn outside khasraj àwọn ànsọ́rí wọ́n kọ́ra wọn ju àwọn náà fẹ́ yan olórí láàyè wọn wípé tọ̀ àwa ni akúgbà lálejò á sí dáadáa fún yín àwa ló yẹ kí á jẹ olórí yín wọ́n tí òkú ànábì ilẹ̀ ni wọ́n ṣe nǹkan kan sí kí abdullahi kí abubakar àti umar kí wọ́n tó lọ bá wọn níbi tí wọ́n wà wọ́n sì múra pé àwọn ó jẹ ìmáàmù kó tó di wípé abubakar dáhùn rákà wípé ànábì sọ wípé alẹ́ àhímá min Quraysh ẹni tí ó máa jẹ́ olórí ìsìláàmù ní gbogbo àgbáyé àti lọ Quraysh ni ó ti wá sí àwọn jẹ́ mẹ́ńsà òdì ní ìṣiṣẹ́ Quraysh ni wọ́n. Eh? èyí ni sí pé jamaatul mùsùlùmí bí ànábì ti sílẹ̀ kò sí má jamaatul mùsùlùmí bí ànábì ti sí ló ti sílẹ̀ kò sí má ṣùgbọ́n wa Nigeria. ọmọ ìyá wa lókè ọ̀yọ́ ló ti fún tó jẹ́ wípé kápítà rẹ̀ olúùlú wọn Sokoto wọn fi sí tó sì jẹ́ wípé bàbá wa Sultanu tó jẹ́ wípé Osman ibn fọ́ọ̀lì ẹ̀ òun ló lórí ìjọba ń gbà yẹn tí wọ́n sì ń ṣe ètò ìsìláàmù ṣùgbọ́n nígbà tí ní ọ̀dọ̀ wa ń bì náà mùsùlùmí ń bẹ lọ́dọ̀ wa ń bì náà táwọn àfa àti ọmọ tó ń bẹ lọ́dọ̀ wa bí àti ẹ̀ ń ṣe ìsìláàmù ṣùgbọ́n kò sí ìjọba ẹ̀sìn ní ọ̀dọ̀ tiwa ń bí kò sí ìjọba ẹ̀sìn kankan ní ọ̀dọ̀ tiwa ń bí àwọn àfa ń ṣe ìgbìyànjú fún àwọn èèyàn láàrin ara wọn ni ṣùgbọ́n nígbà tí àwọn èèbó dé ìgbà tí àwọn èèbó tí wọ́n dé ọwọ́ ọgbọ́n ni wọ́n ti wọ bí ẹ ti mú bí ti rí àwọn amúkíkí ẹ ti kì wá gírì níbí wọn ò rí àwọn wọ́n ní ìjọba ẹ̀ sí Zaria ni wọ́n dúró sí kó tó di wípé òfin tẹ́ bá wá bẹ́ẹ̀ ṣe ń gbà náà tẹ́ bá ti sòfin tán wọ́n kọ̀kọ́ lọ gbé ọba Sokoto ọba Sokoto ni yóò kéde fún àwọn èèyàn báyẹn ni wọ́n ṣe ṣùgbọ́n ńgbà tó wọ́n gba àṣẹ lẹ́nu ọba Sokoto náà ó kú wípé kíni àṣẹ ẹ̀sìn nìkan ní ń bẹ ní ẹnu rẹ̀ àṣẹ ẹ̀sìn ọ̀nà kò sí mọ́. yóò wá jẹ́ wípé ẹni tí ó jẹ́ ìmáàmù tí ó jẹ́ olórí ìsìláàmù iṣẹ́ méjì ni ó máa ṣe ìrásàtútì wàsíyásàtútù nìyà ìrásà tuntun yóò máa mú ojútùú ẹ̀sìn yóò sì tún máa ṣètò ayé náà ẹ̀rí pé síyáṣà tuntun ni àwọn ti gbà kú lọ́wọ́ wọn yáyá kò sí tó kàn wọ́n pa ọ̀rọ̀ bá ti ṣayé mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn gan kò ẹnu wo fẹ́ tó má gbogbo tí yóò kù lẹ́nu ọdún pé kí wọ́n kéde pé ijọ́ tí a bẹ̀rẹ̀ àwẹ̀ ní ijọ́ tí a sì tunu àwẹ̀ ní èyí tó wà sílẹ̀ kò sí dáwọ́lá tó ìsìlámíyà ṣùgbọ́n àwọn èèyàn wa wọ́n mọ̀ sọ wípé gbogbo àwọn tí àwọn jamaat wípé kí ni pé bídíà ni ẹ̀mọ àwọn jama báyìí bídíà ni àwọn jama báyìí bídíà ni kí ni ẹ̀rí yín wọ́n wà ní wọ́n wà dáko àfa Saudi wípé kò tọ́ kí jama kankan wà gbogbo jama tó bá wà bídíà ní láàyè tí àwọn bá wí bẹ́ẹ̀ ní Saudi wọ́n rí wí torí pé bí wọ́n ti kápá ma wọ́n mójútó ẹ̀sìn wọ́n ní wizaratu shu'un al-islamiyya ah, ministry tó yẹ pé yín mọ́ ti mójútó ètò ẹ̀sìn wọ́n ní níbẹ̀ gbogbo mọ́sálásí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí mọ́sálásí aládàáni ìjọba ló ní mọ́sálásí ìjọba ló sì yànyàn síbi tí ó sì yàn àwọn tí wọ́n ti máa jọ́sìn ìjọba ni ó yàn wọ́n síbẹ̀ yìí sì ń fún wọn lówó oṣù kódà gbogbo mọ́sálásí wọn kọ́lé tí ìmáàmù wọn máa gbé sí níbẹ̀ yẹn wọn ò ní bùkátà sí káwọn pé àwọn jàmáà kan bẹ tí wọ́n tún máa mójútó ẹ̀sìn torí pé kí ni ìjọba ti mójútó ẹ̀sìn fúnra rẹ̀ ní ibẹ̀. àwọn yẹn bí àṣàwùdí òun ni wọ́n fẹ́ẹ́ fi máa wé ọ̀dọ̀ wa ń bì tó sì jẹ́ wípé àwọn kankan bẹ tó yẹ kí gbogbo wọn jọ kíyèsí tá a kíyèsí ìjọ tí ẹ bá dá ṣàwùdí lórí àwọn jamaat tí ńlá dáná nàìjíríà nígbà tí a sọ wípé tọ̀ kò lẹ́tọ̀ kí a ní àwọn jàmájàmá ní nàìjíríà torí pé kí ni wọ́n ti mú dájọ́ bẹ́ẹ̀ wá ní Saudi a sọ wípé ọ̀rọ̀ wí bẹ́ẹ̀ torí wípé kí ni dọ́bìtù kan wà dọ́bìtù yẹn òun kéré sí kọ́ídà kọ́ídà tóbi dọ́bìtù ni ó máa wà ní abẹ́rẹ́ dọ́bìtì yẹn ló sọ pé ojúbù mọ̀rọ̀ àti àhwal wọ́lbíyàt ọ̀ràn yẹn ni kí a máa kíyèsí ìṣesí àwọn èèyàn ká sì máa kíyèsí agbègbè ibi tí wọ́n wà wọ́n gbọ́dọ̀ máa gbọ́dọ̀ abo Islam tó ti fẹ̀ China sí Spain tó jẹ́ wípé islam ní kọ̀ǹtù rẹ̀ oríṣiríṣi àwọn èèyàn ló ti wà ń bẹ̀ oríṣiríṣi àwọn àṣà ló ti wà ń bẹ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó yẹ pé kò ṣẹlẹ̀ ńgbà tí ànábì wà ni yóò máa ṣẹlẹ̀ irú bó láti máa mú dájọ́ wá fún un wọ́n ní lókè ìgbà tó jẹ́ wípé a ti papọ̀ lórí àwọn nǹkan kan tó jẹ́ wípé bíyà ò lè yí kí ni bíyà ò lè yí kò lè yí pé ìjọka òtútù ọlọ́run àlè kò sí bíyà ò lè yí ìjẹ́wọ́ ń pé anabiwa Muhammad sọlọ sọlá òjíṣẹ́ ni bíyà ò lè yí kákírun bíyà ò lè yí káyọ zaka kágbáwẹ̀ ká lọ sí ájì kò sí nǹkan tó lè yí yín pọ̀ àwọn ìtúpanukọ̀ lórí pé kí ni ìgbàgbọ́ kò sí pé tọ̀ nígbà tí à ń gbé ọ̀yọ́ a sì mọ̀ wípé wọ́n ń sọ̀kó dáadáa lọ́yọ̀ọ́ bàbá ti nígbàgbọ́ nù ọlọ́ta gbọ́dọ̀ nínú ìgbàgbọ́ nù Ṣàngó kò yẹ ọgbọ́dọ̀ wáyé bí ẹ ò nípa níbi gbogbo eléyìí ṣùgbọ́n àwọn kankan bẹ tó jẹ́ wípé kíni tí bí àwa tí ó nípa ń bẹ àwọn bàbá wa Ibn Taymiyyah àwọn ìmọ̀ ọ̀lọ́ ó ní wọ́n sọ pé fani muslimon sùn ní yòó wàlùdẹ̀ yòó àwọn àwa mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ onísùnà nínú wọn àti àwọn tí wọ́n jẹ́ oníbídíà nínú wọn mọ̀tẹ́kù lára àwùjọ ilẹ̀ ìmánì bíllà wọ́n panu pọ̀ lórí pé kí ni ọ̀ràn àyàn òun sí ọlọ́wọ́ ba àtàwọn màláíkà rẹ̀ àtàwọn tíà rẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ àtijọ́ ìgbẹ̀yìn wàmùtẹ́kù lára àwùjọ ìsọ̀láti wà zakati wà síyàmù wà hajj wọ́n lè tún wá panupọ̀ lórí kíni ìjẹ́ ọ̀rọ̀ ẹ̀yà kákìrọ̀ káyọ̀ zàká káyọ̀ ájì wọ́n tún panupọ̀ pé alá anamán àtọ́ Allah wa rasulahu fa innahu yadkhulul jannata wípé ẹni tí ó bá tẹ̀tì ọlọ́wọ́ bá ó tún wá tẹ̀lé ti ànábì wa irú ẹni báyìí ó wà jẹ́nà wọn ò ní sí àjẹ́ وعلى من لم يؤمن بأن محمدا رسول الله صلى الله عليه وسلم فهو كافر wọ́n tún panu pọ̀ pé ẹni tí yóò gbà pé anabi wa muhammad wípé òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní kèfèrí ni irú ẹni báyìí wà á mùsàlù àti olùmọ̀rí alẹ́dì yíyá òṣùlù kì í ni wà wáyé kì í wáyé alẹ́dì tábàkọ̀ àléyá nínú tẹ̀síkò náírà ìsìlámì wà ní ma àti àwọn tí ó jẹ mọ́ báyìí nínú nǹkan tí ó jẹ wípé àwọn tí à ń fi wọ́n ti sí ara ìsìlámù tí wọ́n panupọ̀ pé gbogbo alájọ panupọ̀ ní eléyìí tí ò sí fanfa ń bẹ̀ wípé irú rẹ̀ a máa lò bẹ́ẹ̀ ni a ní ṣe ìyapa ẹnu mẹ́ ṣùgbọ́n àwọn kan bẹ tó jẹ́ wípé kí ni alimaani ba'dal asma àwọn àtúmọ̀ apá kan àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó fúyẹ́ mínísítà tó máa tábàkọ̀ wálé tàbá ní káwòsàn tí wọ́n panukọ̀ lé lórí wa anna al-mukhalifina lil-haqqi bayyin min al-kitabi wa sunnah hum indahum hum inda jumhuril umma ma'rufuna bil-bid'ah bid'ah wípé àwọn tó yẹ wípé tí a panupọ̀ mọ́ tá a panupọ̀ lé lórí bí ọ̀rọ̀ àwọn asma'u wa sifat àwọn tí wọ́n bá yàtá ń bẹ̀ tí wọ́n lọ bá wọn ò tẹ̀lé òdodo bí eléyìí lọ́dọ̀ àwọn jàmáà mùsùlùmí wọ́n gbà wípé ni wọ́n mashuhudu aleihim bidọlala wọn sì jẹ̀bi pé kíni ẹ̀yin àná ni wọn lẹ́yìn sẹlẹm fìlẹ ó má ti sànù sí di wọlá òkúlù àn àwọn tá a wí wọn ò ní ọ̀rọ̀ lẹ́yìn iwájú àwọn mùsùlùmí àní gba ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí àwọn kàwárí àwọn ọ̀rọ̀ wáfẹ àwọn kọ̀dàríyà àtàwọn tẹ́ bá tún jẹmọ́ bẹ́ẹ̀ wàyí nàmà tànà wàyí nàmà tànà zà án àìní wà súnà fi òmùrè dàkí kan káfíà dà àkàrù náà ṣùgbọ́n tí àyè ìfanfà ó máa wáyé mbẹ́ níbi àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó kéré tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ni wọ́n ẹni wọ́n mọ̀ tó lè jẹ́ pé kí ni tànà zò tí ìfanfà bá wáyé mbẹ́ a máa sẹ́yìn rẹ̀ fọ́dọ̀ ọlọ́wọ́n bá ti òjíṣẹ́ yẹn kì í ṣe wípé tí eh, fanfa bá ti wá wáyé lórí ọ̀rọ̀ kan a sọ pé ẹni tí o bá ti sí ní jálíbù tí a wà ó tẹ̀ ẹ́ ṣe mùsùlùmí. afa àkọ́wọ́ fi wọ́n sàlàyé pé ìtìláfù la àwa yìí fi mùsàmá alẹ́ yìí tẹ̀tẹ́lifù sábà bíi alẹ́ hókùn wípé àlàyé nípa àwọn àádá wa tó jẹ́ wípé ó yàtọ̀ síra wọn tó sì jẹ́ wípé ìdájọ́ bẹ́ẹ̀ yóò máa yàtọ̀ yóò máa yàtọ̀ torí pé àádá wa náà yàtọ̀ ìṣesí tí ìṣesí wa yàtọ̀ ẹ̀rí wípé ní Saudi àwọn níjọba ti ń mójútó ẹ̀sìn tẹ́ bá wá ṣe ìdájọ́ lórí àwọn jama kìí ṣe pé àgbẹ̀ ìdájọ́ tí ẹ̀sìn wa gbé wá sí Nàìjíríà pé ìní àmọ́ wa ló mẹ́ torí pé bíyà Nàìjíríà alu àwùjọ wa ní nàìjíríà ó yàtọ̀ sí àwùjọ ti sàwọ́dí wọ́n wá sọ pé wàhálà hàzà abadan tẹ̀jí olùfàtà wa fi tún àyàn wọ́n ní lórí àwọn ìṣesí ìṣesí ní gbogbo ògbà àwọn ní fatiwo tó máa wá o fàmà àmà tàjà dara náà wọ́n fún fàtẹ́mìrò ó ní gbogbo ògbà tí ń gbà tí gbogbo ògbà tí àwọn orúfù àwọn àṣà tí n bá ti ń kí tuntun ẹ máa kíyèsí wà máa máa sakọ fàlìgì gbogbo wa tó bá jẹ́ pé kò bá ti sí oṣù àṣà àṣà kan tó jẹ́ pé àwùjọ wọn dàbí àwùjọ tí ànábì yìí lò ẹ máa yọ àṣà kún bẹ́ẹ̀ wọlé atẹ́kùnrin wà láti òkú rẹ̀ fèrèkùtù fèrèkùtù mi tó làwọn mọ̀ má kàn dúró sójú kan náà tó jẹ́ wípé ètí ń bẹ nínú tíà ìlú kan wàá máa sọ. So ndo kanu tíà ó kíyèsí ìṣesí ibi tí wọ́n ti sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ sáwọn yóò tóbi wá sí nàìjíríà ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ náà ló kàn wá fẹ́ máa wá sọ ní ibẹ̀ wọ́n ní o má máa ṣe bẹ́ẹ̀ báyìí ìsàjà àtàwọn jòló mẹ̀ngẹ́rẹ́ kírìmì bí o ṣe fi tiẹ̀ ní kaba wá bá ọ tó jẹ́ pé kìí ara àdúgbò rẹ yẹsẹ̀ fíga ti ń bí ọ léèrè ẹ̀sìn fàlàtúndínlẹ̀ yàrá ó sì bá má fún ní dàn lórí ìṣesí ìlú tiẹ̀ béèrè ìṣesí ìlú tiẹ̀ kótó di wípé kíni kótó di wípé ó fún ní eh, kótó di wípé ó fún ní èsì báyìí ni nǹkan tí mo kọ́kọ́ fẹ́ yanjú wípé ìdájọ́ tí wọ́n ń ṣe ní Saudi wípé jàmá ò lẹ́sẹ̀ ẹlẹ́mbẹ̀ kì í ṣe ti àgbéwá sí ọ̀dọ̀ wa ní Nàìjíríà bíi torí kíni bí ní Saudi ti rí bẹ́ẹ̀ kọ́ ni Nàìjíríà ti rí àkọ́kọ́ hajatul mujtama ila wujud jamaat bùkátà àwùjọ wa sí àwọn jamaat tí wọ́n dálẹ̀ tálálíkà wo kí ló fà á tí ẹ ansọrù islam fi hàn fi dálẹ kí ló fà tó ń jẹ pé wọn dá ansọrù kí ni lẹ ẹ rí pé ó ní kí ìdí rẹ tó hàn jù ní pé gbogbo àwọn ọmọ mùsùlùmí tí ẹ bá ti fẹ́ kàwé wọn ò ríwèé kà ọ̀ràn èèyàn kí wọ́n di kèfèrí kí wọ́n tó lè gbà wọ́n sí iléèwé ọ̀nẹ́ làwọn èèyàn náà wá kóra wọn jọ pé à ìwé ìwé yorùbá kà kò lẹ́nu nínú ìjọba ìjọba yà bẹ́ẹ̀ láti wà òfin tíjọba bá ṣe ẹ̀ ń bá takò ìjọba ó fìyà jẹ tàbá wọn tàwé yẹn wọn mọ́tàwé bóun ni wọ́n ṣe dé ààyè yìí bí wọ́n ti dá ànsọ́rù ìsìlámù lẹ̀ ni tí wọ́n ti dá ànsọ́rù dínì lẹ̀ ẹ̀yẹ wá wo sùkúù àwọn ànsọ́rù dínì kí wọ́n ti ń dálẹ̀ láti gbà náà èwo ni ìfikú àwọn mùsùlùmí tó kún a ní bùkátà sí àwùjọ yìí ṣùgbọ́n àwọn ní bùkátà sí àwọn jàmá yìí ṣùgbọ́n kótó ni pé jàmá ó jẹ́ jàmá mùsùlùmí àwọn nǹkan wọlé àìlára jàmá yìí tá gbà kíni jàmá mùsùlùmí ni tí ó kàn jẹ́ pé ó ń kálukú wa àá kàn máa ti ó bá wù wá mbẹ àkọ́kọ́ jama tí ó jẹ́ jama mùsùlùmí lusumu sunnati wal jamaa ó gbọ́dọ̀ tó nẹma sunna anabi wa muhammad torí pé ìpìlẹ̀ gbogbo nǹkan ó lè dùn alukur'ani àti sunna àti dúdú ju ìjàmbá àwọn mùsùlùmí àti ìmáàmù wọn bisamu ìwà tọ́ ala ghairi ma'siya inú yóò sí lọ́dọ̀ wa ta ni ìmáàmù mùsùlùmí lọ́dọ̀ wa mi kò sí tabani káwọn ní siyasa sariya ìmáàmà méjì ni ìmáàmàtu kubra àti ìmáàmàtu sugra ìmáàmàtu kubra òun ni àwọn ẹni tó bá jẹ́ pírẹsidẹ́ǹtì ìlú òun ni wọ́n máa pè ní ìmáàmù ẹ ẹ jẹ́ máa ń ṣàdúrà wọn fún àwọn olórí ní Saudi ìmáàmù ni wọ́n ó pè wọ́n ìmáàmù tí ó wá ga ju ìyàwó òní ń bì ṣùgbọ́n àwọn ìmáàmù tó jẹ́ pé ìmáàmù mọ́sálásí jimá tó jẹ́ pé àwọn náà ni wọ́n ń kírun fún wa bàbá fẹ́ bí àbájẹ wá nídìí ẹ̀sìn ta ni ó bá wa gbé sí iwájú ìjọba ọ̀dọ̀ wọn náà ni a lọ irú àwọn eléyìí náà a máa gbọ́rọ̀ sí àwọn náà lẹ́nu tí yóò bá dé sí pé kí ni tí ìbá ti jẹ́ wípé wọ́n bá yapa sí ti ọlọ́run kó sì jẹ́ wípé àwọn tí wọ́n mọ̀ ṣe wáàsí ń bẹ̀ àwọn tó jẹ́ wípé wọ́n ní tírénì wáàsí ni wọ́n kẹ́kọ̀ọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ jàmáàtì ti ń lọ́dọ̀ wa lónìí ó kórè àṣà ìnífẹ̀ẹ́ ìjólórí ńlọpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yóò wá jẹ́ pé dáwà tí wọ́n tún wá máa ṣe yìí ilallahi ala minhaj an-nubuwwah yóò máa jẹ́ wípé lórí ojú ọ̀nà àwọn ànábì ọlọ́wọ́n ọba ni la yukhalifuha bismin wala birasmin wala minhaj wala shakl kò ní yapa súnà ojú ọ̀nà àwọn tí wọ́n jẹ́ eh, ojú ọ̀nà tí àwọn ànábì ọlọ́wọ́n ọba tí ó lálẹ́ kò ní yapa rẹ̀ lóòkọ kò sì ní yapa rẹ̀ níbi tí wọ́n ń ṣe ń bẹ̀ ẹ wo ní ìsìn àdìrẹ àtúkàrà níbẹ̀ wájú àwọn kan sọ pé jamaatu ẹ alùsùnà wàlì jamaa ni alùsùnà wàlì jamaa ìlà wọn bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ tààwé mùsùlùmí nà ń kọ́ tó yapa kò yapa tàdọ́mù mùsùlùmí kò yapa torí pé kí ni islam làwọn náà ṣe kí ni làwọn náà ń fi àwọn ẹyin ọkọ wọn ti sí. ní ọ̀dọ̀ abdullahi ibn umar wọ́n gba àdìsí kan wá tó jẹ́ wípé àdìsí yẹn jamaat muslimi na àwọn wọlé akẹ́kẹ́ jamaat muslimi na ní ọ̀dọ̀ wa ń bì kò sí torí pé tá a bá rí ni òun nìkan tó bá dúró láàgbà pé gbogbo àwọn tí wọ́n bá ń kú ń bẹ̀ wọ́n ń jáde kó nínú jàmá àìsí yìí tó ń kó kálukú mọ́ wàá máa rìn káàkiri ló kálukú wá pé ẹ̀jẹ̀ wa náà dáa kan lẹ̀ tó yẹ kí a máa fi mójútó ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀dọ̀ wa ní níbi pọ́ìntì kejì òun ni wípé minhaju dáwà ojú ọ̀nà tí àwọn jama yìí tí wọ́n fi máa pèpè tí wọ́n fi jẹ́ tí ó bá súnà ọ̀hún tí ọlọ́run ọba ní yóò máa jẹ́ pé mìnìhájú lòbó wa àga yìí bàbá ibi ti pèpè ìlà àwọn onáwó pèpè kìí ṣe wípé wọ́n fi àhámúlẹ̀ wọ́n máa lọ pèpè sí muhimmu ẹ̀yẹ àwọn oníṣẹ́ jẹ́mọ́ àtọ́jẹ́ pé gbogbo pèpè rẹ̀ ó di olókùú dáa nìkan ni ẹ rí i pé ó ní pèpèpè ṣùgbọ́n ṣe ibi tó ti yẹ kó bẹ̀rẹ̀ ni ẹ ibi tó ti yẹ ó bẹ̀rẹ̀ ni pé bóò ni àwọn èèyàn ó ti gbọ́ àgbọ́yé kalimatu la ilaha illallah tá a bá bí ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ní ìsìnkú kí ni ìtumọ̀ la ilaha illallah kí láwù kò sọ́ba kan àfọlọ́ ṣé ìtumọ̀ rẹ̀ sínú ìtumọ̀ la ilaha illallah ni pé kí ni la ma'buda bihaqqin illallah bíjàmá tí ó bá bẹ́ bẹ̀rẹ̀ ìpèpè rẹ̀ ibi táwọn ibi ti bẹ̀rẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ kìí ṣe wípé yóò wá rí pé àwọn kankan ní ó ṣe pàtàkì tó yẹ kí abẹ́rẹ́ mbẹ́ tí ó wá fi bí ànábì ti pèpè rẹ̀ ẹ̀ gbé àwọn kan ní ìsìn wọ́n fẹ́ pèpè wọ́n ń pèpè lórí tẹ̀kífìrù ni àwọn ilé ìkìfèrí ni wọ́n àwọn ilé ìkìfèrí ni wọ́n àwọn ilé ìkìfèrí ni wọ́n ibi tó yẹ kó bẹ̀rẹ̀ pèpè kọ́ kàfàrà àwọn èèyàn ǹjẹ́ ẹjẹ́ wọn mọ tẹ́ ẹ fẹ́ kàfàrà àwọn lé lórí ẹ jẹ́ kí wọ́n ní mọ̀nà síwájú ká ẹ tó bẹ̀rẹ̀ wípé kẹfìrí lélẹ̀ kẹfìrí ni ẹlẹ́ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀rẹ̀ pé mọ̀rọ́ ìlú dáwà tí a nà ní hajj nùbù wa àwọn ìpele àwọn ìpele ìpèpè gan yóò máa jẹ́ pé lórí ọ̀nà tí anabi Muhammad sallallahu alaihi wa sallam tí yóò fi lélẹ̀ ní èyí ó ti máa pèpè ńgbà tánábì ò pèpè ànábì bẹ̀rẹ̀ pẹ̀lú kíni alijaharu bi dáwà ilà lọ́hì ànábì bẹ̀rẹ̀ sí pèpè sókè wàdáyé kàní tahqiq kalimati tawhid ìyẹn rí bẹ́ẹ̀ torí kíni kí la ilaha illallah kó lè bá a dé tí gbọ́ gbogbo èèyàn torí pé gbogbo ẹgbẹ́ tó bá jẹ́ pé wọ́n bá tí ẹnu ò bá ti papọ̀ lórí la ilaha illallah ìtumọ̀ rẹ̀ àti lílo rẹ̀ àwọn náà ti yàgò ojú ọ̀nà yóò jẹ́ pé lórí la ilaha illallah òun ni gbogbo wa ni a pèpè lé lórí torí pé àlejò wa Muhammad sasana ìgbà tí ó bẹ̀rẹ̀ ìdí wí fáwọn èèyàn ni pé kúlù la ilaha illallah tuflihu ẹ̀sùn pé la ilaha illallah kẹ́ ẹ̀ ní bá jèrè ìgbà tí yóò tún parí rẹ̀ náà la ilaha illallah lànà bí náà tó ti sèkìní ló tún fi parí dáwà rẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó sọ pé lákìlú mọ̀tàkùn la ilaha illallah ẹ máa pèsè ẹnu àwọn tí wọ́n jẹ́ òkú yín tí wọ́n bá ń pọ̀ kakú ẹ máa pè la ilaha illallah òsùn wọn lẹ́nu bóyá wọ́n lè wí láyìláyà làtà ní ká bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ yìí tó jẹ́ pé gbogbo ẹgbẹ́ tí o bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ tó wáyé pé nǹkan mìíràn ló bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ tó jẹ́ lógún ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ nìsín òṣèlú tí ń lọ lágbàáyé ni làwọn ń sọ nínú ẹgbẹ́ tiwọn kò sí tó kàn wọ́n pẹ̀lú ọ̀rọ̀ àkídà ìyà ń jẹ mùsùlùmí ìyà ń jẹ mùsùlùmí lẹ́ẹ̀mọ́ agbọ́ lẹ́nu wọn sáwọn eléyìí náà bá súnà mú wọn ò bá súnà mú wáyé àwọn màmúrùn bíi fil Qur'an la ilaha illallah yìí àbí àkídà yìí ó ní àkọ́kọ́ nǹkan tí wọ́n pa wá láṣẹ pẹ̀lú ẹ̀ nínú Qur'an taba ni kí a wo àkọ́kọ́ àṣẹ tó kọ́kọ́ wá nínú Qur'an nínú Suratul Baqarah ọlọ́ni ya ayyuhan nas u'budu rabbakum ẹ̀sìn náà ọba yín tawhidul ibada uluhiyya ìlú náà ọba pa wá láṣẹ rẹ̀ yìí nínú àkọ́kọ́ tó lọ́wọ́ bá náà tó kọ̀ fún wa nínú Kùránì tá bá ní agbẹ́ nínú láti nùtú láti Bákọ́rà ó ń kọ̀ fún wa pé a gbọ́dọ̀ ṣẹbọ ni wala tajalu lillahi andada wa antum ta'lamun ọlọ́run ẹ má wòrò ogún pọ̀ mọ́ ọlọ́run ọba tẹ́yìn náà ti mà bẹ́ẹ̀ ẹ rí pé táwọn ìdí yìí òun ni ọlọ́run ọba bẹ̀rẹ̀ Kùránì òun sì ní kíni ọlọ́run ọba fi parí rẹ̀ tàwídì rùbùbíyà àbí tàwídì olùhíyà rububiya asma wa sifat ìlọ náà wọ́n bá ti bẹ̀rẹ̀ kurani ènìyàn náà wọ́n bá ti fi parí rẹ̀ yóò tún jẹ́ pé gbogbo ìjọ tí yóò bá pèpè lórí àkídà yìí ni yóò máa pèpè sí kò gbọ́dọ̀ pèpè sí nǹkan míì nígbà náà wọ́n tí yóò bẹ̀rẹ̀ suratul eh, fatiha ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ pé alihamudulilayi rabbil alamin alihamudulilayi gbogbo ọpẹ́ tí ọlọ́wọ́ bá nìkan ni lilayi olùhíyà nìyẹn tàwíìlì olùhíyà pé ìjọsìn o ọlọ́wọ́ bá nìkan lónìí rububiya Rabbul Alamin olùtọ́jú gbogbo ẹ̀dá ọlọ́wọ́n bá fi tẹ̀lé tawhid rububiyyah tẹ̀lé tawhid asma wa sifat wa tẹ̀lé wọ́n sọ pé Ar-Rahman Ar-Rahim ọlọ́wọ́n bá tá a ní ẹ̀ máa jọ́sìn fún yìí òun ni Ar-Rahman òun náà ti ní ar gbàdúrà wọn bọ́ parí Qur'an òun náà ní ọlọ́wọ́n bá ti parí Qur'an ní Suratu Nas tọ́lọ́wọ́n bá sọ wípé. قل أعوذ برب الناس ملك الناس إله الناس برب الناس ربوبية إله الناس ألوهية ملك ملك الناس أسماء وصفات lórí jẹ́ wípé òun ni ó di àkọ́kọ́ nǹkan tí a máa pèpè sí kìí gbé àrígbé kankan ó ju eléyìí lọ ẹgbẹ́ àti àwọn ọmọ ìyá wa ń falẹ̀ sí ni òun ló yẹ ká jẹ́ àwọn èèyàn ó máa tó lè jẹ́ wípé etí ọlọ́run bá torí ẹ̀ dá wọn. tàwíìdì yìí tá a ní ká pèpè sí kó jẹ́ pé nǹkan àkọ́kọ́ tá a máa pèpè sí nínú ẹgbẹ́ tá a bá wà òun ni ọlọ́run ọba torí ẹ̀ gbé gbogbo òjíṣẹ́ dìde lọ́lọ́run bá ń sọnù kọ́ni pé walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu taghut ọlọ́run ní ti pàápàá a ti gbé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde sí ìjọ kọ̀ọ̀kan kí la ní wọ́n máa sọ fún wa ẹ máa sí lọ́hùn ẹ sì jìnnà sí kíni ẹ jìnnà sí ẹbọ eléyìí ni ọmọnìyàn ó múra sí tí ó máa ṣe ní gbogbo ìgbà kò ní pèpè sí nǹkan mi tó bá jẹ́ pé nínú ẹgbẹ́ ẹ̀ ti ń ṣe tó bá ti gbọ́ eléyìí yé òun ni yóò tó bọ́ sí mọ́ráhánà míì àwọn muamalat nketò báwo láti ra báwo láti ta nìka báwo láti fẹ́ra wa àwọn akhlaq báwo ni mùsùlùmí àti mùsùlùmí yóò ti jọ gbé tí wọ́n sì gbádùn ara wọn mùsùlùmí àti ẹni tí yẹ ṣe mùsùlùmí báwo ni wọ́n ti jọ gbé tó jẹ́ wípé ẹni tí yẹ ṣe mùsùlùmí yóò fi rí mùsùlùmí ní ìrì wípé a ah, ẹ̀sìn ni ló fi jẹ́ wípé nígbà tí wọ́n sọ̀rọ̀ lánàá mo gbádùn ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá ọ̀rọ̀ ẹnu la fẹ́ẹ́ fi máa pèpè sí ẹ̀sìn ní ìsìn àtìgbàgbé wa ìwà ò gbọ́dọ̀ sọnù bí wàá bá ti sọnù nǹkan ńlá ló ń bọ́ sọnù lọ́wọ́ ẹni tí ó sọnù ní ọwọ́ rẹ o ẹlẹ́ẹ̀kẹrin wàá sọ̀rọ̀ ìbára lè dá wàhálà mílíọ̀nù nùbọ̀ wa àwọn tó jẹ́ pé wọ́n máa báwọn èèyàn sọ̀rọ̀ gan-an. àwọn tí wọn ó jẹ ẹni tí yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ nínú òjọ bó ni wọn ó ti jẹ ta'ala anhu ó ní ta'allamu qabla an tasudu ẹ lọ kẹ́kọ̀ọ́ kẹ́ tó di ọ̀gá ọ̀pọ̀lọpọ̀ ogójọ tó jẹ́ wípé àwọn tí wọn èé sáfà ni wọ́n ń kọ̀ǹtúrò wọn bẹ̀ àwọn tí wọn ò mọ ìjọ́nà ọ̀bá wí tánàbí wí ara àwọn àlékùjọ wa nù. àwọn ànsọ́rù dín ní ẹ̀yìn àwọn jẹ́ ń kọ̀ntró wọn lọ́ọ̀yà ní ń kọ̀ntró wọn tí o ma tọ́ lọ́wọ́ tán tí o ma tán nàbí wí. àwọn àjọ mi bẹ́ẹ̀ náà ni tó jẹ́ wípé tó jẹ́ wípé wọn ò mọ tí ọlọ́wọ́n bá wí tán nàbí wí tó jẹ́ pé ni wọ́n ń darí wọn mẹ́ gbogbo ìdarí yóò jẹ́ wípé ọwọ́ ẹni tó mọ tọ́lọ́wọ́n bá wí tán nàbí wí ni ó wà kìí pé àwọn kọ́mítì kan ni wọ́n máa àṣẹ́sì àwọn àfáà pé wá sí àfáà wa lè ní jímọ̀ ẹ̀ sọ fún un ọ̀pọ̀lọ̀ mọ́rọ̀ débi tí ó mọ́rọ̀ dé tó bá ti jẹ́ báyẹn ẹgbẹ́ òyèsí ẹgbẹ́ tí ń bẹ lórí sunna ti anabiwa Muhammad ẹlẹ́ẹ̀kanú bẹ́ẹ̀ wíṣídàtì mùsùlùmí alàtàwíyí wa sunna ìjẹ́ ọ̀kan mùsùlùmí lórí pékeré lórí tàwí tá a ti máa ṣe àti sunna nígbà tẹ́gbẹ́ ti pọ̀ àwárí sọ pé nítorí pé àti kọ ọ̀tọ̀ọ̀tọ̀ láàmú ṣe hádàfù hmm, wa kankan náà ló gbọ́dọ̀ jẹ́ tó bá jẹ́ pé hádàfù wa bá ti ń yàtọ̀ síra wọn àti lórí ojú ọ̀nà àti lórí ojú ọ̀nà agbọ́dọ̀ gbogbo agbọ́dọ̀ wà lórí ojú ọ̀nà kan ni torí kọ́nà wọn bá sọ nínú Kùránì ní pé wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu. gbogbo wa ká yí okun ọlọ́wọ́ bá ti ṣe kùránì mú ká yí mú gbogbo wa ká yí mú papọ̀ àwọn ẹ̀jẹ̀mọ́ yìí fi ní mo ti sọ fún kò sí nǹkan kó gbogbo àwa mùsùlùmí jọ ní nàìjíríà tó jẹ́ pé ní òyò olùdarí wa ṣùgbọ́n báwọn ẹ̀jẹ̀mọ́ yìí bá ń dìde tó ń mójú ọlọ́run kò bá ti olóore àwọn ẹ̀jẹ̀mọ́ yìí náà wọ́n gbọ́dọ̀ wá máa ṣiṣẹ́ Islamu ìjí ọ̀kan súnà èyí wọ́n máa ṣiṣẹ́ ní orí rẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ̀ òun ni wíì dàbílẹ̀ ìsìnmi wọlé ìtìmá kó jẹ́ pé ó kọ wa nkankan náà ni ó jẹ́ nkankan náà láti máa fi ara wa ti sí ẹ̀rí wípé àwọn jàmáà tí wọ́n kó sí abẹ́ alùsùn náà fakọm fakọm àbí kí wọ́n pè wọ́n fashion ẹ rí i pé wọ́n fi ó kọ́ wọn ti sára ìsìláàmù gbogbo agbọ́dọ̀ fara wa agbọ́dọ̀ fi ara wa ti sí ìsìláàmù tó bá jẹ́ pé ẹnìkan la lọ fi ara wa ti sí jẹ́ẹ̀sì mùsùlùmí ẹgbẹ́ yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ rí i pé àwọn kan kọ̀dárí tó yẹ pé ètí kọ́ọ̀lù irú àwọn ọ̀rọ̀ wá fi náà léṣe jẹ̀mọ́ làwọn náà tó yẹ pé àkídà àwọn ni ẹ fi ń pè wọ́n àwọn kọ̀dáríyà gbogbo àwọn eléyìí ò dá tààwọn mùsùlùmí islam náà wọ́n fi ara wọn ti sí tààwọn mùsùlùmí islam náà wọ́n fi ara wọn ti sí àwọn ms wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ mùsùlùmí ẹni pé islam ni tó bá jẹ́ pé ibi kankan náà là ń fi ara wa ti sí tí èyí ṣe nǹkan míì tí èyí ṣe ẹnìkan tí ó dálẹ̀ nínú jàmíyà ahmed irú ahmediya ní ìsìn ẹ̀rí wípé àwọn ti sọ fúnra wọn wọ́n ti sọ fún wa pé mùsùlùmí kọ́ làwọn o ẹ̀sìn tí ahmadu ahmadu kọ̀díyárí tó mú wa ìlà wọn ń sìn nàrúríyà àwọn kan nù nínú àwọn kàwáríjì àbí nínú àwọn nínú àwọn ṣíà tó ti àwọn tí ó bá jẹ́ ti fi ara wọn ti sí àwọn tó yàtọ̀ sí àwọn tá a wí yìí àwọn ni a máa sọ wípé wọ́n kú díẹ̀ káàtó torí pé nínú islam nínú kuraani gan islam ni ọlọ́wọ́ bá fi wá ti sí kúlí nani adáni rọ́bì ila sirati mustaqim dinan qiyama millata ibrahima hanifan wa ma kana minal mushrikin kúlí inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul muslimin ẹ̀yìn bíbí ló wí ó ní wàá nà áwọ̀ mùsùlùmí kò fira rẹ̀ ti sí nǹkan mi ju islam lọ tó bá jẹ́ pé àwọn jàmá yìí wọ́n bá kóra wọn jọ wọn ò fira wọn ti sí nǹkan mi ju islam lọ lórí kí mùsùlùmí ó lè bá àgbo ẹ̀sìn wọn yé ẹni wọn fi ń ṣiṣẹ́ kò sí ti ó burú níbi eléyìí ẹlẹ́ẹ̀keje níbẹ̀ ó ní jama'atul muslimin ala al-kitabi wa sunna ẹ̀rí bí sàn para jama'atul muslimin àwọn jọ̀mọ́ mùsùlùmí ni wọ́n gbọ́dọ̀ jẹ́ wọ́n ó sì fi tira wọ́n fira wọn ti sí alukur'an àti sunna àti àwọn mọ̀sọ́dírù tí àwọn àfáàwá kalọ̀ lẹ́ẹ̀kan al-muttafaqu alayha wal-mukhtalafu fiha gbogbo ẹ̀ ní. wọn fi wọn ò máa lò nígbà tó ni mùsùlùmí ni wọ́n etí ànábì sì wí ẹ rí wípé ọ̀rọ̀ tànábì wí tá a sọ wípé àwọn ìjẹ̀mọ́ yìí ó wọn bó ti yàtọ̀ ara wọn fi ara wọn ti sí ìsìlámù kò sí ní tó burú ń òun ni tànábì máa ń àlá ẹni tó bá wà lórí irú nǹkan tí èmi àti àwọn sàábé mi wà àwọn jàmá yìí tó bá ti jẹ́ pé lórí nítorí wọn bá wí tànàbí wí òun ni wọ́n dúró lé lórí wọ́n sì wà lórí ojú ọ̀nà nígbà tó pé wọn ò sí lórí ojú ọ̀nà kí ni pé àní kí jàmá tó jẹ́ pé kó gbogbo mùsùlùmí kó wà kó jẹ́ pé tọ̀ a ní olórí kan ní nàìjíríà tó jẹ́ pé kò sí Jonathan bẹ́ẹ̀ olórí òun ní kọ̀ntró ẹ̀sìn ní kọ̀ntró wa tó jẹ́ pé gbogbo a sì ní mínísírì ní nílẹ̀ Islam ní federal àní ní state àti wá ní ní local government wa tó jẹ́ wípé àwọn ni wọ́n mójú tẹ́sìn gbogbo ń ta wí ń ta ní káwọn kan wá ní òtú àwọn ẹ̀jẹ̀ ajáde kúrò lábẹ́ ìjọba yìí a sọ pé bídíà ni wọ́n ń ṣe ńgbà tẹ yóò ti sí tó jẹ́ pé àwa náà ni à ń fi ọ̀rọ̀ awọ ara wa tún ìwà ara wa ṣe eléyìí kò burú jù wà jama'atul muslimin àwọn jama mùsùlùmí gẹ́gẹ́ bí ẹni sọ fún wa lẹ́ẹ̀kan ọmọ sọhábà wà tabi'una lahum bi ihsani ila yawmid din sẹgbọ kìí ṣe pé àwọn kan bó kọ ẹgbẹ́ ti pọ̀ tó kìí ṣe bó kọ ẹgbẹ́ ìlàwé lọlọrun ìlọ́lọ́wọ́ bá yé bí àwọn tá a pè náà bí ẹ ti wọ́ọ̀sì tó ara àwọn kan tó jẹ́ pé àwọn náà ń lo kìtàbù àsúnà tó jẹ́ pé ọlọ́wọ́ bó rì tí yóò rí ẹni ọlọ́run nínú wọn tí ó lòun wọn yóò rí kẹsì pé àwọn tá a lọ pítọ̀ àwọn tá a jẹ́ súnà nìkan ẹni ọ̀pọ̀lọpọ̀ ẹni ó yẹ pé ẹ̀rọ jẹ́ àlọ́ bẹ́ẹ̀ wọ́n ti pa ń bóyá ṣùgbọ́n àwọn tá a rí aláṣà àtún náà àwọn náà wúlò ara àwọn tó jẹ pé kìtàbù àti súnà yìí ń lò jama'atul muslimin àwọn ní àwọn ní o máa jẹ àwọn sàábé wàtàbí ó nà láwùn àtàwọn tí wọn tẹ̀lé àwọn sàábé bẹ́ẹ̀ sani la yọ méjì tí yóò fi di ju ẹ̀san ni kẹsì wípé àwọn kan ní yóò máa wá jẹ ẹlẹ́ẹ̀kẹsàn mẹ́ alwala'u lil muslimina jami'an la li faridin wala li minhum.

ẹgbẹ́ mi lọ́mọ ta bó ní ti fún ẹlòmíì ọmọ ẹgbẹ́ mi máa fún ẹgbẹ́ yìí ò ti sẹgbẹ́ kò sí islam wàlá tí yóò bá máa jáde ńbẹ gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ fúnra kan kò gbọ́dọ̀ jọfẹ́ nìkan kò gbọ́dọ̀ jẹ́fẹ́ nìkan pẹ̀lú ẹ̀ lóòótọ́ nínú súnà òun ni kí sòkòtò dé ojúgun àbí kí ó má kọjá àkókò sẹ̀ ṣùgbọ́n ẹni tó dájọ́ ti wá ń wọ́ sòkòtò ńlẹ̀ ẹ̀jẹ̀ àfi lẹ́yìn lẹ̀ ẹ̀jẹ̀ àfi ẹ̀yà àfikọ́sí ẹni tí ẹ̀rì tó ti yapa àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn kan nínú àwọn ẹlẹ́sìn bàtàbí torí gbọ́ngàn àwọn èyí tí wọ́n bàtà àwọn náà máa sọ fún bàtà wí wọ́n sọ àyè wọ́n bàtà àwọn náà sọ fi ojú ọ̀nà ẹ̀rì pé wàhálà wọn kò sí fún ẹ̀sìn tí wọ́n ń sìn fún ẹni tí ó jẹ́ ọ̀gá wọn ni wàhálà wọn wà fún wa ìnífẹ̀ẹ́ jọ a kàn sínú yẹn a máa tẹ̀ ní gbogbo tí ń wí. àwọn kẹ́lí máa rà yẹ ẹ máa tù. ìbálẹ̀ ẹni tá a jọ máa ṣe ẹni tá a ní tako ẹ̀dàkùn àgbọ̀ yorùbá túbẹ̀ ní ẹ má bínú ẹ̀dàkùn. aliwọlá olè mùsùlùmí ìbánisẹ gbogbo mùsùlùmí ni ó máa bá ṣe jẹmíyàn lápapọ̀ láàlì fáridìn kò ní jẹ́ wípé àní mo ọmọ tẹ́mi kan kéwò ní masala ní ilé kéwò kan lọ́yọ̀ọ́ yìí kò mọ kéwò wàláì kò mọ kéwù ó sì jáde bẹ́ẹ̀ náà ó sì tún lọ ilé kéwù kan bá náà ó tún jáde bẹ́ẹ̀ náà ó bá parí mi ẹ káàbọ̀ ọ sálámà sí mi ọlọ́wọ̀n lè sálámà sí mi kí ló dé ọlọ́wọ̀n lè sálámà sí mi ni o tó bá pè mí lẹ́lẹ́gbẹ́ mi ò tiẹ̀ sínú ẹgbẹ́ kankan ẹlẹ́gbẹ́ mi ò sí nínú ẹlẹ́gbẹ́ ẹ dákun kí ni ẹlẹgbẹ́ jésù ní ẹlẹgbẹ́ lẹ́yìn tó wà. bẹ́ẹ̀ni àwọn tí ẹ sì àwọn arákùnrin tí ẹ jọ ń kóra wọn kiri wọn sì jọ ń sáràmọ síra wọn tí mo sì dáa ju wọn lọ tèmi má tèmi gan náà má. Allahu Akbar. mo mọ̀ pé mo dáa ju wọn lọ wọ̀ láì torí pé n tèmi ṣe àgbọ̀nkọ́ lèmi ń lò èmi lọ́ọ̀kọ́ ni mo sì ń ka ni ìwọ tí wọ́n gbọ́ ni wọ́n ń lò bá a fà rẹ̀ bá ṣe mistake kò sí tó kọ̀ aliwala olè o sáàtì. ojú ẹ lè mọ bó ṣe mistake. kò lè mọ kò lè mọ torí pé n tí ìwọ ìwọ gan ló ti kúrò ní mùsùlùmí hmm, torí pé tẹkìlì làmà aliwala limatiboik ẹni tó ń tẹ̀lé ni òfin ni wàhálà òye kì í sàrán mùsùlùmí kí ló fi yọmí kò ní islam kí ni dọ́bì tó fẹ́ fi yọmí kò ní islam òun kí ni o jama ìwọ ló kí nínú jẹ́sì fi máa alùsùnà wal jama ẹ̀ẹ́ kéèyàn máa kírun jama ọ̀kan nínú ẹni ẹni tí èyí bá ti kírun jama kìí ṣe alùsùnà wal jama kí ló fẹ́ fi yọ wọn ẹ̀ẹ́ kí ni mẹ yáàrú rẹ. mi ẹ jẹ sọ wípé mi ẹ sọ wípé àdìsí àfa wa wípé sọlù wàrà sọlù kálífà kúlè báàdìn báàdìn wọn fàájì máa kírun lẹ́yìn èèyàn o àti gbogbo ẹ̀ tó jẹ́ pé kò kì í ni wọ́n sọ pé káfẹ́ wọ́n látàjà sàṣù ẹ̀ mọ̀ ìyàtọ̀ pípẹ́ ara wa bá a bá tọ́ pípẹ́ ara wa kò sẹ́ni tí ó bára wọn ṣe. aluwalẹ́ àwọn mùsùlùmí ìbánisẹ gbogbo mùsùlùmí ni kèé ṣe pé àwọn pípẹ́tọ̀ tó bá ti di pípẹ́tọ̀ àwọn èmi àti ẹnìkan jọ sọ̀rọ̀ ńjọ kan àwọn ẹtí ń jẹgbẹ́ wọn ò ní bínú ní ìdàkọ ẹ̀ ó wá ní wa TMC lèmi mo lè mi ṣe TMC mùsùlùmí lèmi ó lè gbé TMC déwájú ọlọ́run mùsùlùmí ló gbé déwájú ọlọ́run. ẹjẹ tó bá ti di wípé ẹgbẹ́ tá à ń ṣe bá ti rúbò wá lójú àdáwọn mùsùlùmí mà ju àwọn tá a jọ wà nínú ẹgbẹ́ ẹgbẹ́ wọn ò bọ́ ti ọlọ́wọ́n bá àti sàmẹ́lúwa muhammadu nù ẹlẹ́ẹ̀kẹwàá alẹ́ ìsìmẹ́tò la ìsìmẹ́ta ìlà lirrusulillah kò sí pé kò lè ṣàṣìṣe kankan àyàfi àwọn tí wọ́n bá jẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́n bá gbogbo ẹgbẹ́ tí wọ́n bá gbé kalẹ̀ tí wọ́n bá ti wá rí pé ẹni tí ó jẹ́ olórí àwọn ń bẹ gbogbo bá ti ní fáínà torí pé kí ni a ah, tẹ́jú ibà wọ́n ti pọ̀ wọ́n ti wà lẹ́nu sẹ́yìn ti pẹ́ wọn ò ní sí mistake alẹ́ ismatu lillahi wal rasuli. na alikamalu lillahi wal ismatu ní rasulil anbiyahillah ọlọ́run ọba nìkan ló pé àní sàṣìṣe àwọn ànábì ọlọ́run ni kò sí sànábì mọ́ nísìn gbogbo yẹn pátá òun sì ni afẹ́ ló máa gbé afẹ́ tó lọ́wọ́ bàbá sànú tó bá ti wá di nǹkan tó dájọ́ yín lẹ̀ ẹ ti rí i pé aa ah, ah, ah, bá ti sọ àgbọ̀dọ̀ kọjá ẹ̀ wàhálà ń bọ̀ lọ́wọ́. واني مراتب الدين مرتبة على التكامل وتفاضل wípé ìṣẹ̀sìn wa islam ò sí lórí kan náà eh, step by step àgbékà àgbékà ni bí ẹ ti tó islam islam làkọ́kọ́ lẹ́yìn náà ní iman lẹ́yìn náà ní ihsan gbogbo ẹni tó wá ti gbà pé la ilaha illallah muhammadu rasulullah ó ti di mùsùlùmí ẹni tí bá ń lo àwọn òfin ẹ̀sìn tí máa ń lo òfin ẹ̀sìn dáadáa ó ti di mùmìnì ẹni títí ẹ̀ bá tún wá lékún ó tún di mọ́sìn gbogbo èèyàn gbogbo àwọn mùsùlùmí àríbá kan náà gẹ́gẹ́ bí àwọn àfọ́ òtí ríbá kan náà bọ́lá ti rí fún wa nínú alukur'an nínú rẹ̀ ó ní pé kò sí wípé ìbásọ̀rẹ́ àgọ́jẹ́ pé Islam ní àmú ní ọ̀rẹ́ tó bá jẹ́ pé ẹgbẹ́ la múlò rẹ̀ yóò máa jẹ́ wípé kíni yóò máa jẹ́ wípé a máa ṣe àṣìṣe púpọ̀ àwọn tá a wá kàkàlẹ̀ yìí tó bá jẹ́ pé a bá ti rí lára ẹgbẹ́ kan a gbà pé ẹgbẹ́ òun jamaatun islamiyatun sahiha ni ẹgbẹ́ mùsùlùmí tó lálàáfíà ní nàìjíríà ni mo ń sọ o ẹgbẹ́ mùsùlùmí tó lálàáfíà ní nàìjíríà ni ṣùgbọ́n kini yàtọ̀ kin bẹ láàrin alifarku bayna al-jama'at al-islamiyya wal firaq al-islamiyya ìyàtọ̀ wo ni bẹ láàrin àwọn jama mùsùlùmí àti àwọn firaku jama làwọn náà torí pé yorùbá wa èmi ò mọ mo fẹ́ fi tú firikọ ẹlẹgbẹ́ ẹlẹgbẹ́ ni yorùbá kan ni bóyá n tó da àwọn tí la múnú o. àwọn ẹlẹgbẹ́ gan jama làwọn náà. ẹlẹgbẹ́ gan jama làwọn náà. fẹrẹkọtù àti jama. àwọn ẹgbẹ́ mẹkáníìkì. ẹ máa gbọ́ ẹ ẹ ẹ fẹrẹkọtù àti jama anabi ò dákọ jama nínú àdìsí tí ó sọ pé wọn ò pẹ ṣùgbọ́n tí a fi máa dá fẹrẹkọ mọ àwọn ò ní àkìdá tiwọn tó yàtọ̀ fún àkídà àwọn mùsùlùmí wọ́n khalafa al-sunna wal jamaa irú àwọn ṣíà bàtìníyà bẹ́nu wọn wọ́n yé tí wọ́n sọ pé inna Allah ya'murukum an tadhbahu baqara wọ́n ní baqara kì mẹ́mẹ́ o Aisha ni bàtìníyà ni ní bàtìníyà ni wọ́n fi tu wọ́n ni àwọn ilé ìfẹ́rẹ́kọ̀ ni wọ́n ní wọ́n ní àwọn àdìọ́kàn tiwọn lọ́tọ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ jamaatu islamiyya àkídà àwọn ó papọ̀ tákìdá àti àwọn náà bá ti yàtọ̀ síra wọn àwọn náà yìí fẹ́rẹ́ kọ́ tó bá jẹ́ pé ntí tms tmc ìdí ń ṣiṣẹ́ sí ó yàtọ̀ fún títà awúnú ṣiṣẹ́ sí ó yàtọ̀ fún títà dọ́múnú ó yàtọ̀ fún ti ms tí wọ́n bá yàtọ̀ àwọn náà ti di fẹ́rẹ́ kọ́ wọ́n ti wà lọ́kọ̀ọ̀kan tòmọ́tò bá jẹ́ pé wọ́n papọ̀ jamaat ni wọ́n máa jẹ́ aljamaatu wasila laagaya jamaa tan se a k'a sɔn láti se láti lè rí ẹ̀sìn sí kéèké jama torí jama gangan ni ẹnjí wa tó wà nínú ẹẹ ansɔrò islam nísìn àtẹnudó wà nínú ansɔrò dín àti ẹni tí ó wà nínú tààwùnù àtẹnudó wà nínú tàdọ́mù mùsùlùmí. gbogbo a wà á to á jọ tó sáfù á jọ kírun bákan náà á bẹ̀rẹ̀ àwọn ẹjọ́ kan náà ara wa di ẹni tí ẹni pé àwọn jẹjẹ firikọ tá a mọ̀ wọn àwọn náà kírun lẹ́yìn àwọn amadiya firikọ kan ni wọn wọn ò ní kírun lẹ́yìn wọn ò sì ní wọn ò ní kírun lẹ́yìn yín wọn ò sì ní kírun lẹ́yìn ẹgbẹ́ tá a sọ páàsì yìí káfí lè rí ọlọ́run ọba sì kéde pé torí ẹgbẹ́ làá fi ń ṣẹgbẹ́ torí ìsìláàmù ni àá fi ń ṣe ẹgbẹ́ torí ìsìláàmù tó bá wá jẹ́ wípé àwa gbé ẹgbẹ́ kalẹ̀ torí ẹgbẹ́ wípé àwa tá a jẹ́ àwa tá a wà nínú ẹgbẹ́ yìí à bá àwọn ẹgbẹ́ kan ṣe ẹ rí i pé nínú àwọn ẹgbẹ́ tá a lérò pé àwọn alùsùn náà ni wọ́n lọ́dọ̀ wa ń bí iná torí ẹgbẹ́ làwọn ń ṣe wọn ò ṣe ìsìlámù ẹ rí i pé wọn ò bá ẹnìkan kan ṣe kódà gan wọn dá sukuu lẹ ẹgbẹ́ alájọ sukuu gbogbo mùsùlùmí tó yẹ kó papọ̀ tí wọ́n tún yàtọ̀ torí kíni aláàmà ṣe àmà bára wa ṣe ìsìlámù la fẹ́ ṣe kì í pé torí ẹgbẹ́ ni afẹ́ ṣe tó bá wá jẹ́ pé torí ẹgbẹ́ là àwọn àléébù tí wọ́n ń bẹ lára àwọn ẹgbẹ́ ipò ọ̀pọ̀ àyàfi àwọn tí ọlọ́wọ́n bá fẹ́ nìkan níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sọ́ pé lájàmá aburú tí àwọn ẹlẹ́gbẹ́ fi kàn wọ́n ẹni mú wọn sọ. ròdòdò làfáàlì ni wọ́n sì tẹ̀lé yẹn ìyàwó tí màá kọ́ fẹ́ la yé ní sì máa dùn mí ní ìlẹ̀ gbàgbé. àtúndì gbàgbé kiri yìí. ẹ̀yìn ní dàkọ wọn ẹ̀yìn ní dàkọ wọn wọn gba ìyàwó lọ́wọ́ mi torí bẹ́ẹ̀ sínú ẹgbẹ́ wọn ṣé ara àwọn ara àwọn àléébù lò èmi lè mí sìkọ ọmọ akéwù tèmi kémi mọ èmi mo. anabiwa muhammad sasana ó ní ẹni tó bá ti wá bá yín tí ẹ̀sìn rẹ̀ bá ti yọ yín nú ẹ fìyàwó fún un ẹni tó wá báyìí mùsùlùmí tó wá báyìí tẹ́sìn rẹ̀ yọ yín nú ẹ fìyàwó fún un èyí ṣe mọ̀tẹ́sílà èyí ṣe rọ́fídọ̀ èyí ṣe àwárí sẹ́rí àwọn ẹgbẹ́ mi bẹ lọ́dọ̀ wa ń bì àwárí jù ni wọ́n àwọn ẹgbẹ́ àwárí kan ní dàkọ́ wọn ni torí pé àwọn sìmọ́ǹtì wọn yáyá ni kíjọba oṣù káwọn owó ọbẹ̀ làwọn wá wọn dà ẹ̀ dàkọ̀ àwọn ìkọ́ni mùsùlùmí náà ní àná àwárí jù ni wọ́n ti wọ̀ paa ní àwọn olórí ní Egypt wọ̀ pàkánù. bẹ́ẹ̀ wọ́n wí sẹ́ẹ̀dì àwọn ẹni tí àwọn jẹ́wọ́n ń tẹ̀lé ìgbésí àwọn Ikhwanul Muslimin wọ́n èsì àlùsùn wal Jamaa àwọn Ikhwanul Muslimin wọn kú sí lọ́dọ̀ wọn nínú ìdá bọ́ wọn tó ti ṣùgbọ́n kò ní dùn àwọn èèyàn ò sí ní gbọ́ wáyé tó ẹni tẹ́ bá ti wá bá yín tẹ́sìn rẹ̀ bá ti yọ yín nú kò bá jẹ́ wípé nínú kọ́mọ̀sẹ̀gbẹ́ kankan kó fi lájà máa lò òun ò sí kankan mùsùlùmí sì ni ẹ̀sìn rẹ̀ sì yọ yín tó bá wá dénú ẹgbẹ́ yẹ fún ìyàwó fún ẹ fi ìyàwó fún mùsùlùmí ni kílẹ̀ fi yọkù ní mùsùlùmí. ẹyẹ ìwò tí yẹ abáfẹ́ mú Ramadan ní ìsìn ebi yẹ ti torí aburú àwọn ẹlẹgbẹ́ nù. No wọn ò tí sọ pé káwọ bẹ̀rẹ̀ rọmọdánù tiwa ẹni tó jẹ káńpẹ ní olórí wa nípa pé kó kéde àwẹ̀ fún wa nìkan àbí gbàwọ̀n àmọ́ kó kọ bàbá wa sùtọ́nù á bẹ̀rẹ̀ àwẹ̀ á parí àwẹ̀ náà ni tí wọ́n bá kéde àwọn òní bẹ̀rẹ̀ onígbà tó lóyún wọn bá tó sọ pé kí wọ́n bẹ̀rẹ̀ rọmọdánù kó tó di wípé àwọn ó bẹ̀rẹ̀ ní tiwọn aburú àwọn ẹlẹgbẹ́ yìí pọ̀ bí èsì ara wọn ò ní fọkọ wọn gbé ọ ojú olójú ọ̀nà òfẹ́ wọkọ̀ ó lè rí bí a sòkòtò ilé ìlú fún òkè yìí ọ̀nà kan náà láìpẹ́ níbí ọ torí pé kí ni o sí nínú ẹgbẹ́ wọn gbogbo àwọn lè yàgòrò ni kó yẹ wípé nǹkan kan náà láà máa pèpè sí nǹkan kan náà láà máa pèpè sí àbúrò àwọn ẹlẹgbẹ́ nù kò sẹ́ni kò sóògùn ìpèpè ìtumọ̀ kò ní jù bá kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ ká gbọ́ wá sí mi ẹ má jẹ ká olókùn mọ́ aburú ẹlẹgbẹ́ nu ẹgbẹ́ tí ó jẹ́ ẹgbẹ́ ìsìlámù tí ó rinlẹ̀ gbogbo níbẹ̀ ní ìsìlámù pátá ni wọ́n máa tiriti kẹsẹ̀ pé nǹkan kan náà ni wọ́n wà á tí wọ́n máa tí wọ́n máa sọ. àmì yàtọ̀ kó wà tètè pàtàkì ìjọba ìyá nínú ẹ̀sìn ẹ̀rí wípé ìjọba ìyá nínú ẹ̀sìn ó ti sọnù wọ̀láyà ó ti sọnù pẹ̀lú jẹ́ pé ọmọ ìyá rẹ mùsùlùmí tó mọ̀ pé mọ́sálásí tó ti jáde tó kírun tó wá rí ọkùnrin sálámà sí ọ torí kíni torí pé òun fi síbi jẹun olórí torí pé òun fi síbi jẹun ànábì òun fi síbi jẹun wọ́n sì fi síbi jẹun kò dídì kèfèrí kò ní torí ẹ̀ sálámà sí ọ ìdí mbẹ nínú ìsìlámù ó pọ̀ àwa tá yìí nínú ojúṣe jàmáà tí ó ṣe ni pé kó mú ẹni tí èsè mùsùlùmí kó sì wá àtìmọ́ kó di mùsùlùmí mélòó lẹ́ ti àwọn tí ń bẹ nínú ẹ̀ lẹ́fẹ́ yọ jáde kó nú ẹ̀. àwọn tó yẹ pé wọ́n ń bá tí ò dáadé ń bá káàkiri wọ́n pọ̀ ẹgbẹ́ wàásù kalẹ̀ ẹ̀ ṣe wàásù fún wọn eléyìí ò kàn yín àlọ́ ọ̀sùn òbí jáde àwọn ò bá tọ́lọ́wọ́ bá wí tánà bí wí. ṣùgbọ́n bí tí yóò bá ti fẹ́ fún wọn yóò gbà. àwọn tí ẹ fẹ́ kàfàrà yẹn ilé ẹ fún wọn ní oṣù rẹ̀ sí wáàsí fún wọn ẹgbẹ́ wáàsí tí ó mi lù títí ẹgbẹ́ kalẹ̀ káwọn èèyàn wá gbọ́ ẹ̀kọ́ wọn lẹ́sìn ẹ̀kọ́ wọn lẹ́sìn ìtí àwọn àwa àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn tí wọn ò gbọ́ yé ilẹ̀ ń sọ fún wọn. ẹ gbé ẹ sọ àwọn èèyàn kalẹ̀ síbi àgbóyè wọn àgbóyè bí àwọn àgbóyè àwọn bí àgbóyè àwọn èèyàn ti mọ ẹ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ lè ra àfa àmú àfa tó gbọ̀ nǹkan yẹ ẹ lè mú àwọn ọmọ akéwù náà Awọn àwọn ọmọ akéwù tẹ̀sí mú àwọn náà tó jẹ́ pé wọ́n kéwò wọ́n ìgbéyàwó pẹ̀lú ọmọ kéwù wọ́n ní wọ́n kéwù wàláì òdodo ni èmi náà ni pè wọ́n bẹ́ẹ̀ ni èyí akéwò oṣù mẹ́fà ló wọ́n mọ̀ sí wá kéwò oṣù mẹ́fà kéwò oṣù mẹ́fà. ẹgbẹ́ wọn ka kùránì ká gbọ́. wàláì mo wẹ́n lè sọ pé lè kéwù wọn bí mi sí mo sì kékékéké mo tún kéde sí wàláì mo kékéwò dì sí nínú ọ̀dọ̀ ẹ̀ ní mo ti ń kéwù bàbá wa ìmọ̀ mo jẹ́ kan wọláì abaturi ntí o yọ ẹ tó wù lójú àwọn afa wa tẹ àwọn afa wo bá sílé àwọn afa tẹ ń bẹ wò tẹ ń bẹ nílọrin àtúntò wọn ẹ dákúbò ló ti rí wọ́n wá kí oṣù mẹ́fà yóò sáfà mi lọ́yọ̀ wá fi wọ́. bẹ́ẹ̀ni a gbẹ àwọn afa wa lẹ́yìn lọ́wọ́ ẹ dákun kí ni irújú. kí wàá ni ẹ ń bá ti ẹ à ń kéwu ẹẹ kulamasa ẹẹ imamu Ṣafi ọnibó wati mami bá lékún ni mo ma ma pe man kankan tí mamu bá ti mami bá ti lékún ni ma ma pe man kankan ami ya wa fẹlẹ Islam hadisi kan náà ni y'a kan a kan da ale ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní iyyakum wa dhann Ànábì ní ẹ ṣọ́ra kúrò níbi àbáwò fa inna dhanna akdhabul hadith torí pé àbá òun ni ó irọ́ tó ga jù òun ni irọ́ tó ga jù wàlá ta hasasu wàlá ta jasasu àti ta hasasu àti ta jasasu bí mi ti màmá ìtumọ̀ kankan náà ni ẹ má sì wádìí ara yín wàlá ta náfasu ẹ má sì fanfa wàlá ta hasadu ẹ má máa kéé ta ara yín ẹ̀yin mùsùlùmí wàlá ta bàgàdù ẹ má kórìíra ara yín wàlá ta dábàrù ẹ má kọ̀ǹtìra yín wàkúnú ibadallahi ikhwanan ẹ jẹ́ ẹrúsìn Ọlọ́run ọba ní ọmọ ìyá etí ẹ jẹ́ nù kàmá amarakumullahu ta'ala gẹ́gẹ́ bọ́lá ọba ti báyìí láti kíkì ni ẹ jí ọmọ ìyá àní alikamalu lillahi wal ismatu rasul gbogbo àwọn jẹ́ lọ́gbẹ́ àwọn afọ́òsídà àwọn afọ́òsídà rọ́fọ́ọ̀lù malam àní àyímọ́tò alam tí a bàbá wa ẹ̀ ló tẹ̀mí ẹ̀ lọ́ọ̀kà bàbá wa àbúrò àdébà bàbá yẹn gbìyànjú wàlláyé ó gbìyànjú àdìsí mélòó ló dé kúfà gbà yẹn àdìsí mélòó ló dé kúfà mẹdínà ni àdìsí wa àwọn àfa díẹ̀ ló jáde kúrò àwọn sàábì ní ni muskila awo de wo bi wa ba wọn ṣé wọn wà máa wò ó nà sì gbìyànjú wọn. àwọn ẹni ẹ ti sọ gbogbo tí máa tún sọ ni ẹ jẹ́ ọmọ ìyá ní ẹrú sìn ọlọ́run lẹ́gẹ̀ẹ́ alimuslimu akuli muslim ẹ gbọ́ mùsùlùmí wọn fi mùsùlùmí ẹ̀wọ̀n ní ti dáadáa sí o ẹ ń díẹ̀ ṣe mùsùlùmí pẹ́ẹ́ ni wọn mọ̀ wá sí dáadáa sí mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni láyé sí mò ó gbọ́dọ̀ ṣàkóso ẹ̀ wọ́n láyà kúlò ó gbọ́dọ̀ sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lè láyè má lọ́wọ́ wàlá yàkírù o gbọ́dọ̀ yẹpẹrẹ wọn ni ní ó tó ní aburú fún ọmọ ẹni tó jẹ́ mùsùlùmí á yàkírà àká ọmọ mùsùlùmí kó máa yẹpẹrẹ kó máa yẹpẹrẹ ọmọ ìyá rẹ mùsùlùmí ẹ gbọ́ kí sẹ́kí mi gbígbọ́ mi odidi àfáàgbà wọn da akọ rẹ kò ní tó gbà nǹkan kọ́bọ̀ àfáàgbà kódà ẹ̀yà máa kán ká kánra wálé òní baba adamu ò ṣe dáa baba kamali ò ṣe dáa ṣùgbọ́n káyìn o tó di àwọn ọmọ mẹ́sìn lọ́wọ́ àìmọye àwọn èèyàn wọ́n ṣe islam torí àwọn baba yìí níjọ́ kan mo lọ sí ọ̀dọ̀ baba wọn léwu yìí. àwọn yìí baba àti wọn àwọn òwò wọn wẹ baba wọn sẹ́sìn. àwọn náà wọ́n sì wẹ baba àti wọn náà sẹ́sìn mo lọ sí ọ̀dọ̀ baba wọn léwu níjọ́ kan wọ́n wà ń sàlàyé pé ah, àwọn baba àwọn gbìyànjú àwọn baba àwọn ni wọ́n gbìyànjú kí làwọn baba wọn ṣe gbogbo àwọn ilé tí ó súnmọ́ wọn àwọn ilé epo ni wọ́n àwọn olóòṣà ni wọ́n ọlọ́ya ni wọ́n wọ́n sì gbìyànjú wọ́n mú àwọn ọmọ wọn wọ́n ń wẹ̀ wọ́n wọ́n wà máa sọ pé tọ̀ àwọn ọmọ àwọn ọmọ rẹ lọ́mọ yìí wọ́n mú ọmọ eléegun wọ́n mú wá fún àfa wọ́n lé ọmọ rẹ ní ọmọ yìí yóò sì kàn kí yóò wà ní wàhálà bẹ̀ ní wípé ìdí máa kà wọ́n máa rán o ntẹ́ máa ka yín máa rà kùránì yín máa rà kò ní kí n ló lé tèmi o ẹ e e wo èso ẹ e wo sùúrù táwọn eléyìí ó ṣe ẹ wo ìbálòkì ẹ bá wọn elé àwọn èèyàn ló ń gbà náà káwọn pé wọ́n ń pè wọ́n ń kèfèrí ni tí wọ́n sì sílámù ń gbà náà wọn ò ní ṣe ẹ jẹ́ àwo ẹ jẹ́ àwo ẹ tábà fẹ́ sí dáwà ó dọ̀wọ́ ìlà sẹ́bí ìlọ̀rọ̀ bí ká bẹ̀lẹ̀ hikmat wal maw'izati al-hasana àwa tá a jẹ́ mùsùlùmí àbára àpèpè pẹ̀lú ọgbẹ́ láàrin ara wa àwọn tá a wá kí wá jẹ́ kèfèrí bò láti fẹ́ pè wọ́n àbí ńgbà tá a wá mùsùlùmí àgbọ̀dọ̀ pé kèfèrí máa ń tàn táwa yìí á pè wọ́n ọ̀rọ̀ wo la fẹ́ gbà pè wọ́n ṣebí tá a ti ń bu àwọn tá a jẹ́ mùsùlùmí tá a ti ń bura wa tá a sọ fún ọmọ náà lélẹ̀ kèfèrí lélẹ̀ fásitì lélẹ̀ láti rojú pé ẹni tí èsì mùsùlùmí anabi ni ó tó ní aburú fún ọ kó o máa yẹpẹrẹ ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí wọn ni àlùmùsùlùmí kúlù mùsùlùmí nàlẹ́ mùsùlùmí na haram mùsùlùmí fún gbogbo mùsùlùmí èèwọ̀ ni o kí ló jẹ́ wọ̀ máa lù hù owó rẹ̀ o gbọ́dọ̀ jẹ́njẹ́kujẹ wàdàmù hù tàjẹ́ rẹ̀ lẹ̀ nítakùtà wàhẹ́rìndò ọmọlúwàbí rẹ̀ o fẹ́ nu ọmọlúwàbí rẹ̀ fẹ́ nu wàláyé àwọn tí wọn àwọn àwọn torí wípé àwọn kankan bẹ tó jẹ́ wípé ó yẹ kéèyàn ó táwọn èèyàn ó àwọn èèyàn yìí wọ́n lọ pé òṣùlù fíkì ò jẹ́ kankan ẹ gbọ́dọ̀ kọ ilmu ṣàìtọ́nù ni òṣùlù fíkì tó yẹ pé bó o bá ma o lè ma o lè ṣe fatuwa. ọ sọnù ni. Imam Shafi ló sì dálẹ̀ àìmọye àwọn mọ̀wá ló wà tàfàrà ló jáde láti ara òṣùlù fíkì mọ̀kọ́sí òṣèré yíyá mẹ́ rẹpẹtẹ tó yẹ wípé ẹ sáyà fọlọ lẹ ẹni wọn padà alẹ kéwù olódò ni ẹ̀yin wọn padà alẹ́ kéw kéw tẹ ẹ lọ ọgbà tẹ ń tọ́ fáwọn èèyàn kò yé yín ẹ lọ kéw gan ẹnìkan lọ pé sọyẹ má dùn arọ bì ilé kéw wa tí wa nísàlẹ̀ ọ̀sùn jẹ́ dálẹ̀ ó nílé iṣẹ́ tálẹ̀ ni má dùn láàrọ̀ kò parí mbẹ ni tí wọn wípé ibi jísù náà wà ibi tí ẹ tẹ súnà kájú àwọn ilé ike tẹ ti tẹ súnà kájú má lọ arọ bí tí o bá ṣe bùkẹ́ ní nàìjíríà yóò ṣe bùkẹ́ yìí nílẹ̀ Yorùbá nàmbà wà ní. dáwà rẹpẹtẹ wọn lọ báwọn kéwàá máa fẹ́ nu ẹ̀ka kan wọn torí kíni torí àìmọ̀ kéwù ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹgbẹ́ nínú ìsìláàmù lọ́dọ̀ wa ń ẹ múra sẹ́gbẹ́ níta kà fún yìnyín ẹ lọ mójú tí ò dá mẹ́ ẹ yọkù èyí tí ò sí mẹ́ tó dẹ́ wá kún torí wípé wọn wá dé ọ̀dọ̀ yín wọn fẹẹ fẹ yàwó kì í sara yín ẹ fún wọn yàwó ẹsìn yóò tún fi tàkà ní àwọn jẹ́rì sọ wípé ẹ máa gbọ́ àwọn jẹ́rì sọ pé àwọn ò ní fẹ́ẹ́ ní díẹ̀ sara àwọn yàwó ẹ lọ́wọ́ báwo mi ti kún ọ̀dọ̀ wọn tó yé àwọn òbí wọn ò rọ́kọ mọ́ àwọn tí wọ́n tó yẹ kí wọ́n jẹ́ wọ́n fẹ́ wọn wọn jẹ́ wọ́n fẹ́ wọn. wọ́n kàn kún wa kí. wọ́n kọ́ wa kí. wọ́n wà ń darúgbó mọ́ wa lọ́wọ́. olùsà olùsà wà á bàlẹ̀ wọn. kọ́lọ̀ bá kó sànù wa olùsà wà bàlẹ̀ wọn. kọ́lọ̀ bá kó sànù wa àwọn àfa àwọn tẹ́ kọ́ wọn kí ọlọ́run bá ti ṣe dáadáa fún wọn. àpàdà sí wọ́n dákun wọn jì ó kàn. àwọn tí wọ́n tí wọ́n ṣe ètò yìí ọlọ́run dákun bá ní wa pẹ̀lú wọn ọlọ́run bá ní kágbára fún wọn subahana kan lọ́wọ́ bí wọn kà ṣẹlẹ̀ náà ilé àti àwọn sọ̀rọ̀ ìgbà tó mẹ́lẹ̀ subahana ọ̀tún káwọn ní sàtẹ̀mọ́ yà sí fún ọ̀sán jazakumullah khairan ọlọ́run bá dúpẹ́ fún àwọn àfáà a lè máa tẹ̀síwájú nígbà tí àwọn àbúrá fi ń máa ń lọ ṣáájú ká tó lọ ìṣáàlá bẹ́ẹ̀ bá ti sọ fún wa aago méjìlá a parí iṣẹ́ ọ̀la. ẹ dákun ẹlẹ́ka sì sùúrù àgọ́ méjìlá wa tó wà. ọlọ́run bá ti kẹ́lá yóò sàmìlà gbogbo wa yóò sì kọ́ àwọn àṣẹ gbogbo ntí àwọn àbá wa ń bá wa sọ ẹ dákun ọlọ́run ẹ mẹ́jẹ kárí yóò pé báyà wọ́n ń jàrá àná kankan. báyìí ẹnu tó dáa oníkéyìn rí àkíyèsí ọmọ ìyá rẹ̀ ó sì pa á hata ìkànnì àwọn ẹ̀kọ́ ó ní ọ̀dà akínúdé pé kẹfìrú mẹ́kùn látàndọ̀ múnà ilẹ̀ jọ̀mọ́ tó jẹ́ bí ọ̀dà nígbà tó sáré ni ní ìsìn àmọ̀ pé àgbà onítẹ̀síìrì kan yẹn fún àwọn ẹ̀kọ́ àwọn kan wọ́n sì ní wani kwadi na mai zai jama'a kan musulmi ne mai limaza kafirun min al-ulama mislu abdullah la yanqumuna ila jama'a so ẹ̀dá òfin ọlọ́run aago méjìlá kìrùn èmi kàn fọ méjì wípé torí pé ọ̀pọ̀lọpọ̀ wa à á máa fojú ẹni tó bá ti wà ní ilé irú bóyá bá bí sọ̀tà ni láìkè ìfíìlì umma kó o lè bá ṣàǹfààní fún umma àìmọye ìgbàlejò àjẹmọ́jọ́ gbàdé lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀fà náà gbàdé táàjọ pàdé rẹ pé tí n bá fẹ́ jáde àwọn fẹ́ wọlé àbí báwọn fẹ́ wọlé kéwọn fẹ́ jáde. lọ́wọ́ kọ́sọ̀rọ̀ lọ́sọ̀ wò fi záwíyẹ̀tì lọ́lọ́sítàfà ẹ̀yìn fi ilẹ̀ àwùdà. tó tọ́ba yìí kó máa kóra rẹ̀ sí záwíyà kan ni kò ní lè ṣàǹfààní fáwọn míì ojú dàbí máa ń wù ní ẹ̀. ìyẹn ìṣe pé bóyá wọ́n ṣe pánù sí àwọn jẹ̀mọ́ abẹ́rẹ́ bàbá àdìkẹ́ ọ̀la ṣẹ́ẹ̀sì ẹ̀dáǹkiri ọlọ́run àwọn ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ pé a máa a máa ká fi ìmọ̀ àti làákà ìgbọ́ nínú àwọn jamaa ti tiẹ̀ dákọ wàdí tó wù mí lọ́wọ́ ẹgbẹ́ ìsàkùbá sí kìíní yẹn bí pàmẹ́bà àkùwá mi yẹ̀fọ́ àbí kẹ́dà kẹ́dà ṣùgbọ́n àyànnà ẹ máa ìyá máa lọ ẹ máa káyàn lágbà mí so n bẹ náà jamaa ti mi dá pé wọn dákọ tó wù ìsàlùsùn náà kàtà pé mọlá hàn dàda wọn àbá sọ̀rọ̀ ìfà wọn jàbí làwọn ti sọ so amadu yi gulukun gbami kaba pọ yamma bẹ sikini yawu bẹ so k'ale ta gẹ́gẹ́ bí tí wọ́n sọ náà àwọn adájọ́ máa kẹ́kọ̀ọ́ ká máa update ara wa àwọn àtàkì court ká máa ṣe àbátò àbá abrahama ọmọbìnrin bá kẹrin nǹkan tó o bá ti kàn kankan tó tẹ ẹ wá dúró ní tí ó kọ kalẹ̀ nígbà tó fẹ́ ṣe tó fẹ́ ṣe díẹ̀ lórí kàn bẹ́ẹ̀ báyìí ẹ jẹ́ sọ kankan fún akérò jẹ́ pé a máa tẹ́tí lóko láti máa ṣe tàbí kọ́ tẹ̀sí àkọ́kọ́ ní àkọ́kọ́ rí pé táǹpẹ̀ ní tọ́bẹ́rí tẹ̀sí rẹ̀ lè máa fún un oríṣiríṣi ìwà yàtọ̀ ní mẹ́mẹ́ ní ìsìn bá wọn ti parí ọdún gbé gbé jáde wọn ti sọ pé tafsir Tabari káàtà nàkùlà àn tó mọ́kì tí wọ́n jọ ní mọ́kì abẹ́rẹ́ ọba ìkẹ́ọ́lá kọ́sàmùnà wa á fi àwọn sars wa sars Abdurrafi Yusuf láti Kìṣí kí Abdurrauf Yusuf láti Kìṣí torí àwọn fèbúrádì kọ̀ọ̀kan tí àwọn lòdùn sí aláǹfààní láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún inṣàlá tó kú bẹ́rẹ̀ tìlá wọn náà ni wọ́n fi wá ṣe tàbí tí wọ́n ṣe aláǹfààní díẹ̀ ní kí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yóò kù tọ́ba kánú béèrè áàdì ìdílé bí ẹni ńlá sùpáàlì wọ́n ti rẹ̀ wọ́n yẹn lọ 哎呀！